وخير الأجي أبي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار الحمد لله لنتمي آه، ìpàdé mi lórí kíkà fúnra صفات صوم النبي صلى الله عليه وسلم ونبي النبي صلى الله عليه وسلم بي أشيمان باوة وبعون الله سبحانه وتعالى ولكنولو إلى جل سبحانه وتعالى àti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdẹ̀tí tẹ̀síwájú àbítadé ibi náà ni ọ̀rọ̀ nípa fadailu aw fadlu shahri Ramadan wasom fi yìí ọlá tó ń bẹ fún àwẹ̀ Ramadan àti ìmàgbàwẹ̀ nínú oṣù Ramadan yìí èyí tí a ti yẹ̀wò níbẹ̀ ọ̀nà ni pé a sọ fún ayé pé ní Ramadan. osu oṣù quran ni ṣahru ramadan ṣahru quran na náà pé nínú ramadan nínú látó wà fún ọmọ di àwọn èṣù wọn ọmọ di wọn mọ́lẹ̀ wọn máa ń ṣí ilẹ̀kùn àlùjànnà gbogbo ilẹ̀kùn àlùjànnà pátápátá wọn máa ń ṣí sílẹ̀ ọdẹ wọn ti àwọn ilẹ̀kùn náà Allah ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni ọ̀rọ̀ lórí Laylatul Qadr Laylatul Qadr yàní bí Laylatul Qadr ṣe jẹ́ nínú oṣù Ramadan eléyìí ni ntí afẹ́yẹ̀wò láàárọ̀ yìí insha abúlé wẹ́dẹ́dà jalla subhanahu wa kí ó jẹ́ kí a gbọ́ wọn àlàyé yìí ká gbọ́yé ju bí a ṣe fẹ́ máa ṣe lọ. náà àwọn afá wọn ní Laylatul Qadr wọn ní òru abí tàbí ká sọ pé òru kádàrá ó wà lára tí ó bá Ramadan tó bàdé ẹ̀wọ́n gbàgbé pé olùdẹ́dà wajalla subhana oní nínú òru yìí ló ń sọ alukur'an kalẹ̀ oní inna anzalnahu fi laylatil qadr wọ́n ní dájúdájú àwọn aláṣọ alukur'an kalẹ̀ ní òru abiy sòrò abiy nílò ẹlẹ́dàá jalla subhanahu wa ta'ala ó sọ alukurani kalẹ̀ fanuwa muhammad wọ́n pè ní lailatul qadri torí pé òru náà ni olùwàwà jalla subhanahu wa ta'ala ló wọ́n ń ṣe ìbùbù kádàrà ọlọ́dọọdún afọ́ni alimta ayo al'abdu alimumin ó túmọ̀ ṣáájú ìwọ ẹ̀rọ ọba olùgbàgbọ́ òdodo. أن الله جل جلاله يقول وهو أبطي لذوق جنبا اختار شهر رمضان أصى أصو رمضان أصى لسع لأنه أنزل فيه القرآن الكريم نور ونوصى القرآن على قبل نصى قلسي ويمكن استخدام ذلك في القياس بطرق متنوعة wà rọrùn fún wa kí ká sì fọ̀rọ̀wérọ̀ lórí ìtàwé ìyẹn ọlá ìbáṣepọ̀ tó ń bẹ pẹ̀lú alukur'an àti òwábí olùkádàrá yìí ìyẹn pẹ̀lú àwọn ọ̀nà oríṣiríṣi nínú àwọn ọ̀nà yẹn alákọ̀ọ́kọ́ anna akrama yawmin inda Allah وفي الشهر الذي أنزل فيه القرآن oni pé ọjọ́ tó jẹ́ ọjọ́ tó jẹ́ ọjọ́ alákùnrin jù lọ́dọ̀ olówó ẹ̀dẹ́dà wa jalla subhanahu wa nínú oṣù yìí nínú oṣù yìí ni ni wọ́n sọ alukur'ani. So, ni wọ́n sọ ọ́ kalẹ̀ ní oṣù yìí wọ́n sọ alukur'an kalẹ̀ olúwa wa jalla subhana ó sọ alukur'an kalẹ̀ ní oṣù tó jẹ́ pé oṣù alápọ̀nlé jù ni ní ọ̀dọ̀ rẹ̀ jalla subhanahu wa so kí ni kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ báyìí ànífọ̀yẹ́jẹ̀ wo àyẹ̀kọ́ sọ bí amali zaid tó bá jọ̀rọ̀ ìpẹ́ pé ló fi jọ̀rọ̀ yẹn pé a gbọ́dọ̀ ìṣàlékún iṣẹ́ nínú oṣù tó jóṣù tó pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọba jalla subhana wọn ni wa yushhadu li hadha ma jaha fi tahari laylatil qadr wa takhsisuha bi mazidin min al-amal ah, nínú tuntun jẹ́rìí eléyìí àti táfi mọ́ jẹ́rìí eléyìí ó ní àwọn ọ̀rọ̀ ìgbà wa tó wá ní àtọ̀dọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam tó fi ń ṣàlàyé ìmọ̀ gbìyànjú àti ṣàdáyẹrí òru Laylatul Qadri pẹ̀lú àlékún iṣẹ́ ìjọsẹ̀. wọn wọ̀sọ̀ yá ti zálìkà inṣáàlọ́hù mufassalan المبحث ليلة القدر níta sọ yìí ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tá a bá tún sọ̀rọ̀ nípa Laylatul Qadri ọ̀rọ̀ míì tún bọ̀ pàtó lórí Laylatul Qadri ipò tí a bá débẹ̀ a tún máa ṣàlàyé rẹ̀ síwájú sí i ní jálá kọ̀kọ́ ẹlẹ́kejì ànàní mọ́ta إذا حصلت للمسلمين استوجبت مزيدا من العمل شكرا لله onípe tí ìdẹ̀ra bá sọ̀kalẹ̀ àbí tó bá wáyé fún àwọn mùsùlùmí ìdẹ̀ra tó bá ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí yẹn ó yẹ kó bí àlékún iṣẹ́ àlékún iṣẹ́ tó sì máa bí yẹn yóò máa jẹ́ látara ìfi orí mọ̀ ìfi orí hàn sí olú ẹlẹ́dàá jalla subhanahu wa ta'ala. قد ويشهد لهذا المعنى قول الباري بعد تمام نعمة الشهر الصوم أني ذلك في جري أرأي وناني أرولو ددا الباري أبا ددا lẹ́yìn ìgbà tí ó sọ̀rọ̀ tán pa pé tí ó sú ààwẹ̀ bá ti ọ̀nà ọ̀rẹ́ tó kìí lọ́la ìdá ọ̀la ṣe àwọ̀ gbígbà àṣẹ lóṣù bá ṣe ṣe lóṣù fún yíyẹn kẹba lè rí òǹkà rẹ̀ kà wọ́n lè tún kàbírù lọ́ọ̀ha alàmà àdàkù àti kẹba lè máa gbọ́lọ́n bá yín tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín wọ́n alákùn tàṣkúrú bẹ́ẹ̀ tara rẹ̀ dẹni tí yóò fi orí hàn sọ́lọ̀ tolúwa dẹ́rẹ̀ jẹ́ lọ sùhánà fi rọmọdọ́n ó fi kẹwàá. أني بين وقوله تعالى بعد تمام نعمة الحج يوينا به نبات الله وجل سبحانه تسرم با تابات باريشي حج أني فإذا قضيتم مناسككم دوالي تابات باريشي حج أو مناسكه ẹlọ ẹṣẹtọwàkùn ẹṣẹgbà ìṣàwó ní ọ̀nà fáwọ̀kùrù lọ́ọ̀hà kàzíkìrìkùn àbá akùn ní ẹlọ ọmọ rántí ọlọ́run ọba yìí kẹrẹ ṣe máa ń rántí àwọn bàbá yín lásìkò jẹ ìléyà àwọn aṣáájú zikirọ tàbí kẹrẹ rántí rẹ̀ lọ́nà tí ó gbà tún ní agbára ju bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní àsìkò jahiliya lọ so eléyìí náà ni lára ìbáṣepọ̀ tó ń bẹ láàrin Laylatul Qadri òru abí òru kádàrà àti oṣù Ramadan àti sísọ̀kalẹ̀ alukur'an karim lórí ìdájọ́lá subhanahu wa ta'ala kò yẹ kí agbára yẹn ju bí a ṣe ṣe lọ eh, kele ma jẹ́ ìtanijí ráńpẹ́ náà rọrọ sí ń bọ̀ inṣàlọ́hu ta'ala lórí ọ̀rọ̀ Lailatul Qadr kó bẹ jẹ́ ìtanijí ráńpẹ́ pé tàbá ti gbá àwẹ̀ lọ́wọ́ tó bá ti nílé látọ̀dọ̀ kọ́dírì kí á mójútó ìjọsìn dáadáa kí á mójútó ìjọsìn dáadáa tẹ́lá tó kọ́ lóṣù ń ṣe àsìkò téèyàn máa ń sùn ìṣó àsìkò tá a máa ń ṣàwẹ́wà kí lè ṣe wàá mọ̀yàn ṣe máa ń ṣe lónìí hmm, torí pé kúrìsì nǹkan làwọn èèyàn ti là mọ́lẹ̀ wọ́n ti gbé kalẹ̀ nípa lẹ́lẹ́tò kọjá àwọn mìíràn fi lẹ́lẹ́tò kọjá fi ń jẹun ó jẹ́ làwọn fún wọn ń jẹ àṣẹyìn tí wọ́n ló ń jẹ oúnjẹ táwọn oúnjẹ olóúnjẹ aláàfáà yẹn ni ò pé kàfi gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀yìn tó máa ha envelope tó ti ń bọ̀ ó kẹ́ kó rí báyẹn so olúwa ẹ̀dẹ́dà jẹ́ lọ sùkánà ó jẹ́ ká mọ̀ pé ó sọ Qur'an kalẹ̀ ní lẹ́lẹ́tò kọjá ó sọ Qur'an kalẹ̀ ní kí o ní lẹ́lẹ́tò alqadr so ah, ó sì gbé jalla subhanahu wa ta'ala oyè oyè tó fi sọ̀kalẹ̀ láti ọ̀pọ̀ ọjọ́ orí pọ̀ mbẹ́ tó fi sọ̀kalẹ̀ tó orí yẹn orí yẹn nítumọ̀ ó tó lóore lọ jalla subhanahu bọ̀ wájú nínú pé ọ̀rọ̀ lórí pé ṣé lọ́wọ́ tó kọ́dúrì ló lọ́lá jù ní àbí al-ayyamul ní ibi tí ó fi jà tàbádé mi wájú insha Allah ta'ala àtọ̀ ìtafẹ́ ṣe sọ ní àsìkò táwa yìí náà mi ti àsọ láti kàfúrà wa láàárọ̀ yìí wípé lára ọlá tó ń bẹ fún oṣù Ramadan ẹni pẹ̀lú ẹlẹ́dàá sí Laylatul Qadr òfin sínú ẹ̀ kò dẹ̀ sí rúurú yẹn ó ní Laylatul Qadr khairun min alf shahr ó ní Laylatul Qadr ó dáa ju ẹgbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù kò lẹ́gbẹ̀rún ọjọ́ òkú ẹgbẹ̀rún oṣù lọ àpèlọ́dẹ́dà wa ó ṣe wá ní ẹni tí ó lè jẹ àǹfààní tó pọ̀ ní Ramadan tí ó ti kálẹ̀ kò gbẹ̀gbọ̀n yìí sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh